aago mẹ́wàá òwúrọ̀ tí ó ti gbé láti iléeṣẹ́ ẹlẹ́rọ àmì òjijì ayékòótọ́ one zero one point one akọ́tún ètò alfik filiplan ọ̀nà ìjọba ní àǹfààní láti ìjẹ́jú tó báyìí pẹ̀lú ọ̀làdùnú dé. الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀rùgbọ́ ayípe àdìjọ́kú ojúmọ́ àtúndìjọ́kú dédé àsìkò yìí akáàbọ̀ sórí ọ̀tún ètò yìnyín ètò àti àpòyìn alẹ́ fífi òfin Islam lẹ́yìn tí alimadina madina Center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣẹ́ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ abẹ́ aláàkó tí wọ́n bá fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa ọ̀làdùnní belo ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú wa Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣẹ́ Sheikh ayakumullah kí Allah kó tí wọ́n bá a pẹ̀lú yín lórí gbogbo àlámọ̀rí kí Allah kó bá wa ṣe àlékún àbárọ́kà àdárọ́jà sí fún yín insha Allah àbẹ̀rẹ̀ láwùkọ́ tí màá kọ́ máa fi síde òun náà ni wípé ẹrú ọlọ́run kan wọ́n ní àwọn gbọ́ ṣùgbọ́n àwọn mọ̀ bí ó ti ṣe tẹ̀wọ̀n sí torí pé àwọn máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn fẹ́ mọ̀ bóyá ọ̀dà àbí kọ̀dà wípé níṣe ó ní tí ojú bá ń yún àwọn nígbà míì àwọn máa ń fi ọwọ́ ṣe ibi wọn ìpéǹkójú báyìí láti fi wò pé bóyá nǹkan kan tí ń dí àwọn lọ́wọ́ ń bibẹ̀ tí ní àwọn ó lè ti bibẹ̀ kú ò so tó sì jẹ́ pé nígbà mi táwọn bá ṣe bẹ́ẹ̀ irun máa ń jábọ́ kúrò ní ojú àwọn á gbọ́ pé wọ́n sọ pé kódà kó ṣe pé èèyàn fọwọ́ já irun ojú kúrò pé ṣé kèsì pé àwọn ń ṣẹ̀ sí òfin Allah báyìí bákan náà wọ́n ní níṣe o ni àwọn máa ń lọ gẹrun ní ọ̀dọ̀ gẹrígẹrí tí wọ́n bá wọn gẹrí táwọn bá débẹ̀ àwọn máa ń sọ pé kó bá wọn mú clipper gba ibi ihò mú níwọ̀nba kó bá wọn ra ré àwọn irun tí ń bẹ ń bi ihò mú dànù wípé àwọn tó gbọ́ pé eléyìí náà wípé wọ́n ní kò ṣe déédéé kò sí bá òfin ẹ̀sìn Islam kò bá dọ́gba wípé àwọn ọmọ bọ́yá lóòótọ́ ni àbí òdodo wípé àwọn ń fẹ́ àlàyé nípa eléyìí ẹ̀jẹ̀ ti ń da bíbá ìbéèrè tó kù. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaikum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وفي الله قد قالوا لي كن كتابة من يقال كمان الصح ولا تقف ما ليس لك به علم لكن إنا ونسلنا قلنا وأن تقولوا على الله ما لا تعلمون كما صنف الله وانت من يقالك وفي الله قد قالوا لي كن كمان يولي يقال يقول wọn ní ọgbọrọ rìzà nǹkan tí ń níyàn lára èèyàn mú kú ọ torí ẹ irun ìpéǹpéjú rẹ ó rí bọ́kọ́ sínú ẹyinjú rẹ tí wọ́n ń gún ọ nínú ojú ọwọ́ á fi ọwọ́ rẹ kò fi gbó ojú títí o fi rí irun tó rí bọ́ sínú ẹyinjú rẹ kò fi rí mú jáde ọ̀tá kò fi ń ṣẹ́ríyà òfin ṣẹ̀ríà ní ọ̀gbọ́rọ̀ rìzà gbọ́n tí ó bá ti yàn lára ẹ̀ mú pò torí ẹ̀jẹ̀ kúkú ṣe pé ìwọ o gbé díngí lọ ń já irun péńpéjú rẹ̀ àbí irun géǹgéréjú rẹ̀ hmm. Islam ò ní irun géǹgéréjú bá rí bọ́ sínú ẹyin dúpọ̀ ọmọ mú pò ní ìjẹ́bù tó ṣe jẹ́ hmm. bóyá àṣìgbọ́ náà ló ṣe ẹni tó fẹ́ máa pàṣẹ òfin tí ọmọ ń parẹ́ hmm. nípa pé ànábì sallallahu alaihi wasallam wọn ni la'ana Allahu an-namisata wal mutanammisah ẹni tó ṣe pé ó ń gbẹ́ irun péǹpéjú hmm. àti ẹni tí wọ́n bẹ̀ kọ́ bá wọn bẹ̀ hmm. so olúwa láàánú àwọn hmm. àwọn obìnrin máa ń gbẹ́ irun péǹpéjú wọn kókó lè tẹ́rẹ́ àti bí ìgbà tó ṣe pé lẹ́ẹ̀dì lásán wọn fà sí tí ó tún jẹ́ kí ẹwà wọn kó tún jáde sí so islam ní dírun ìpéǹpéjú rẹ tó bá pọ̀ tó ṣe fóun gan adágbólẹ̀ níbi ìpéǹpéjú rẹ kò sí tó burú mẹ́rin ò gbọ́dọ̀ gé nǹkan kan bẹ̀ níwọ̀ obìnrin àti hmm. ìwọ ọkùnrin. Hmm. so ṣé irun péńpéjú yẹn ìwọ ń gbẹ ni wọ́n fi ní ìsìláàmù nípa ọmọ Islam ìsìláàmù ìwọ ń bẹ̀. Hmm. ṣé irun géńgéré jù rẹ̀ rí bọ́ sínú ẹyin jù rẹ̀ wá yọ ìsìláàmù wo ló ní kọ́ ọmọ yọ̀ dára wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n tún wá ní táwọn bá lọ gẹrí àwọn máa ń tọrọ lọ́dọ̀ abánigẹrí wípé ẹ̀rọ gẹrí rẹ̀ tọrọ báwọn mú lọ síbi mú láti bá wọn mú àwọn àrùn tí máa ń hù nínú mú tí máa ń yọni lẹ́nu kò wọ́n tún ní wọ́n tún sọ fáwọn pé <laughs> pé ìsìláàmù kọfà ń bọ ìsìláàmù èwo hmm. ìsìláàmù èwo nítorí wọn máa ń parẹ èyí sẹnu déédéé síbi hmm. ọjọ́ bó ti ṣe jẹjà sí bọ́n bá ní abẹ́fẹ́lẹ́ tó fi lè fá gbogbo irun tó hù nínú mú rẹ hmm. tó fi ní gíra rẹ lọ́bẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ó pin ìgbà tó ṣe pé ń yọ lẹ́nu ìsìláàmù ò ní kọ́ ọmọ irun gbọ̀n rẹ ní ìsìláàmù lọ́ọ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá àṣìṣe gbangba tí a mọ̀ sí hudan wa bushra yóò wáyé ní ọ̀la ọjọ́ sátọ̀dẹ̀ inshàlá ní alimadina center pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ní aago mẹ́wàá àárọ̀ gẹ́rẹ́gẹ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àtúndásílẹ̀ alimadina center náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ lórí àkòrí ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́ ipa òbí àti àwùjọ nípa bíba ọmọ jẹ́ àti títún ọmọ òun náà ni àkòrí insha allah asheikh dr sharafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀sẹ̀ ni wọ́n sì máa dá lóhùn bákan náà wá àṣìṣe gbangba nílùú àbújá tó máa ń wáyé ní gbogbo sunday alákọ̀ọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní ọ̀túnla insha allah nílùú àbújá ní mok lasa Garki area ten làbújá inshallah ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àwa tí a bá ń gbọ́ ní ìlú àbújá àti agbègbè ká máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ Allah á ṣe nírọ̀rùn fún wa kí Allah sì ṣọ́ ẹnì kọ̀ọ̀kan ju ìgbà náà lọ inshallah zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o. waaleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè yìí. abdulhakeem ló sọ̀rọ̀. láti bo. láti bo mọ́tò. ìbéèrè yín pápápá. ẹ bá ti fi obìnrin ẹlẹ́rìí ni olùkọ́ bá yàn pa orí. ọ̀dà ẹ lórúkọ yín o. hello wàhálẹ́gùn sọ́lọ́run rahmatulah ó gbọ́njú ẹ ti ń pè o. láti Ògùn ìbéèrè yín. ìbéèrè mi ni pé um, alábọ̀bọ̀ ìjọ tó gbọ́ máa ṣe ìgbìyànjú bí wọ́n ti ń bọ̀ lọ́sọ̀gbọ̀gbọ̀ fún àwọn àmàṣepọ̀. ọ̀dà ẹ̀kejì. ẹlẹ́kejì ni pé um, tí ọba wa tó jẹ́ pé àṣàrù sọ́bà àti mọ̀sáàlì máa ń ṣe àárọ̀ hmm. àtìrọ̀lẹ̀ àti tó bá ń sìn gbọ́n àṣàrù tó máa ń ṣe lẹ́yìn sọ́lá tí ó dẹ̀tí jókòó ṣe àdúrà ní lẹ́yìn náà ìrúkọ̀ jókòó gbọ́n àṣàdúrà lóde ó da bẹ́ẹ̀ náà àbí kàṣù máa ṣàdúrà. wọ́n ní yàtọ̀ sí àwọn àṣàrù sọ́bà àti ìmọ̀sá ipe ṣé ìgbàláyè tún bẹ fún láti máa ṣe àdúrà lẹ́yìn rẹ̀ náà àwọn òpin náà rọra wọn ìbéèrè míì tuntun wà bí láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan wọ́n ní àwọn ò mọ̀ aláìda àwọn sì mọ̀ pé sọ́dà àbí ọ̀dà pé ńgbà wọn bí àwọn kékeré ó kọ tán sọ àwọn ní subhanallah pé ǹjẹ́ yẹn lè máa jẹ́ bẹ́ẹ̀ náà. ẹni tó ṣe béèrè nípa pé ṣé ìyàwó òun lè máa bóun fa ẹran orí òun. Hmm kò sí nǹkan tó burú mbẹ lókun ìgbà tó bá ní sábàbí eléyìí tó fẹ́ fà kí wọ́n máa bọ̀ fárun orí nítorí pé òfin ṣẹ̀ríà dá lórí pé ẹni tí olúwa bá fún ní irun kó mójútó irun rẹ̀ so òfin ṣẹ̀ríà ó ní irun orí yín yẹn tolúwa bá fún yín ẹ mójútó kése kíkẹ́ máa fà dànù kése kíkẹ́ máa gé dànù àyàfi téèyàn bá mọ̀ pé pípọ̀ ọrùn lórí òun kí máa yò lẹ́nu tí wọ́n bá ti pọ̀ tó bá jẹ́ pé fífa ní èdè kórì rẹ̀ kó lálàáfíà kó lè fa àmọ́ kì í ṣe pé yọ àbọ̀ fárí nítorí pé nídìí irun rí láti fi po kàdárí tíra kan tòtí ó tíyàwó rẹ̀ máa ràn ọ́ lọ lórí irú eléyẹn yóò jẹ́ pé wà á tiẹ̀ lẹ́jọ́ dẹ́ṣẹ̀ torí pé òfin ṣẹ̀ríà kò gbà wípé ká ara ni lọ́wọ́ lórí àti ṣe nǹkan tó dẹ́ṣẹ̀ lábẹ́ báyẹn àwọn àrùn kan bẹ lára eléyìí tí òfin ṣẹ̀ríà àtọ́ dá lórí pé àgbọ́dọ̀ fi sílẹ̀ kọ́kàn máa hù lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí irun abẹ́ gẹ́gẹ́ bí irun abíyá gẹ́gẹ́ bí irun mú pé ká dín òun irun abẹ́ àti irun abíyá kò sí nǹkan tó burú kí ìyàwó rẹ kọ́ bọ̀ fá gbogbo ẹ̀ kò sì sí nǹkan tó burú kí ọ̀nà ọ̀báyàwó rẹ fá gbogbo ẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n bá fá gbogbo àwọn arun wọ̀nyí á gbìyànjú láti rí i pé a kó wọn a lọ rì wọ́n mọ́lẹ̀ níbi tó ṣe pé kò ní ti hàn sẹ́nì kankan pé wọ́n rí i ọrùn mọ́ bẹ́ẹ̀ torí báwọn ní láabi irú àwọn ọrùn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ nínú àwọn èròjà tó ń bùkátà láti fi ṣoògùn aburú àti kà ìtòsí pọ̀pọ̀lọpọ̀ nínú àmì tí wọ́n dá lé lórí ṣe hmm. eléyìí jẹ́rù bó ti ṣe jẹ́ mẹ́rin. ẹni tó wá béèrè pé ǹjẹ́ tí wọ́n àtúrùn gba àwọn tó bá pọ̀ pé àwọn lè máa àwọn lè máa ya pátánì sí la pé kọjá káwọn ń gbẹ lọ́tún àwọn ń gbẹ lọ́sì rárá wọ́n ta pàṣẹ ànábì ànábì sallallahu alaihi wasallam ó ní ó tọrọ kò lóha ẹ fi ọ̀rọ̀gbọ̀n sílẹ̀ ẹ fi sílẹ̀ bó ti ṣe wà sògèdè kíkọ́ ọmọ ṣépù ẹ̀ wọ́n ní kò fi soge wọ́n ní kò fi fẹ̀sì ìyàtọ̀ ń bẹ láàrin mò ń ṣẹ̀sì àti mò ń soge eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wọ́n ní táwọn máa ń ṣe àlùkẹ́rù sọ̀bá wọ̀lùmẹ̀sà àwọn gbólóhùn ìrántí eléyìí tí Islam ní ká máa wí láàárọ̀ àti lálẹ́ ṣé ó ti tó àwọn nínú ìgbésí ayé àwọn àbáwọn tó lè máa ṣàdúrà mi òsẹ́ni tó ti ọlọ́nà ìkókó ṣàdúrà ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣàdúrà hmm. òṣìṣẹ́ni tó sọ fún ọ wípé ẹnu rẹ o lè máa fi ṣe wótò wóró lẹ́yìn ìgbà tó bá ti ṣe àlùkẹ́rù sọ̀bá wọ̀lùmẹ̀sà eléyìí tó dáa jù náà ni pé ahọ́n rẹ kọ́ máa kọ́ máa gbò níbi à ń fi ń ṣèrántí Allah ní gbogbo ìgbà tẹ́mi bá ń bẹ lára rẹ̀ so lópin ìgbà tó o bá ti sí láyè àbí ipò tá a ti gbọdọ̀ ṣèrántí Allah àyè tá ti gbọdọ̀ ṣèrántí Allah àyè ẹ̀gbin àbí ibi a ti ń ṣe ẹ̀gbin bí ìgbọ̀nsẹ̀ bí ìtọ̀ àbí ìgbà tí ọba ẹgbẹ́ pọ̀ ń lò lọ́wọ́ àbí o ti bá lò tán jánábà ń bẹ lára rẹ̀ ò ní ṣe dékè títí tó fi di pọ̀ wẹ̀. wọ́n ní àwọn ọmọ wọ́n sọ àwọn ní subhanallah hmm. so báwo ló kọ yun ah, èyí sọyàn ní orúkọ wa ó súnmọ́ pé kí bàbá rẹ̀ ń tọ̀rí kọ ni wọn torí báwọn tó máa ń ṣe tọ̀rí kọ ló máa ń ṣe irú nǹkan báyẹn orúkọ ni wọ́n máa ń sọ ọmọ kò sì sínú orúkọ pé subhanallah sọdọ́ wọn kí wọ́n sọ pé subhanallah ara ẹni tó ń lọ sọmọ ní alhamdulillah mm. ara ẹni tó sọmọ tẹ la ilaha illallah mm. ara ẹni tó sọmọ tẹ ní Allahu akbar mm. ara ẹni tó sọmọ tẹ la hawla. <laughs> náà jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulah. ìbéèrè yín. ẹ̀dùn tó máa ń bá mi mọ́ ju méjì nínú iṣẹ́ láti àkà náà méjì tó kù lẹ́yìn ṣe yẹ máa ṣe ń sókè ní àbí ẹ̀ máa ṣe ń sọ. ṣé o ti tán. bẹ́ẹ̀ sà. ǹjẹ́ yẹn bá kọ́kọ́ bá nínú sọ́lá òun náà ní rọ́kà kẹyìn àtàkọ́kọ́ ó túmọ̀ sí pé rọ́kà kẹta àtẹ̀tẹ̀rin ti lè má mú tó báyìí òun làkọ́kọ́ àtẹ̀kejì tẹ̀ ìgbà tí ìmáàmù bá sálámù rọ́kà kẹta àtẹ̀kẹrin tẹ̀ ló mú wa wọn náà ti ti mọ̀ tó bá kí wọ́n lọ́n bá ń dá sọ láti ṣe ọmọ báwo ló ti ṣe ṣe rọ́kà kẹta àtẹ̀lẹ́kẹrin náà ní kó fi tọ́sí àmì kan ní jẹ́jẹ́ náà. ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah. kọ́sìmù láti lọ rẹ̀. ìbéèrè yín. ìbéèrè yín sí sí gẹ́nẹ́gbà kí ọkọ̀ ṣáàdùn aláṣíwájú ló darí àti ìyàgbà náà wà lẹ́yìn. ọ̀dà bákan náà wọ́n ní àwọn ti gbọ́ lórí ètò yìí rí pé àdúrà allahumma bismika amutu wa hayya tí a bá fẹ́ sùn wípé lẹ́yìn alẹ́ ó ní àníbísí lẹ́sẹ̀ sọ wípé ká máa ṣe wípé tó bá jẹ́ pé ìbá fẹ́ sùn lójúmọ́ máa ń kọ wípé irú àdúrà wo lèèyàn lè ṣe nígbà náà ní pàtó. wọ́n ní jáàmù bá fẹ́ wẹ̀wẹ̀ jánábà ṣé kí àlùwàlá ó síwájú ni àlùkò káyìn kó síwájú ni hmm. torí bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wa sallam ni wọ́n máa wẹ̀wẹ̀ jánábà ẹ̀sìn mọ̀ pé ní táwa ń wá àwòkọ́ṣe níjẹ́ ẹ̀sìn wa ọ̀nà lànà bí sallallahu alaihi wasallam àbùkátà láti wá àwòkọ́ṣe ẹlòmíì. wọ́n ní bísímìkì lọ́ọ̀hùnmá amútu wa àṣeyá àdúrà tí ń bẹ nú àwọn àdúrà ń bẹ nú àwọn àdúrà eléyìí tá a máa ń ṣe nígbà tá a bá fẹ́ sùn. so èyí tó wọ́pọ̀ ní kíkọ́ jẹ́ pé alẹ́ là ń ṣe táwọn bá fẹ́ sùn lọ́sàn-án kọ jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá àṣìṣà gbangba tí a mọ̀ sí hudan wa bushra léyìí tó mọ wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la inshàlá ní alimadina center pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀n àṣọ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ pẹ̀lú àkòrí ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́ ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́ asheikh dr shavdin gbadebo ọ̀rọ̀ ojú kí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ inshàlá àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ bákan náà wá síta gbangba léyìí tí ó máa wáyé ní gbogbo sunday àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan nílùú àbújá yóò tún wáyé lọ́la ní mog plaza ní ọ̀túnla lọ́túnla ọjọ́ àìkú sunday inshàlá lọ́túnla ní ó ní mog plaza garki area ten làbújá inshàlá àwa tí a bá ń bẹ nílùú àbújá àti agbègbè ẹ̀ bá ń gbọ́ kí a máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ allah aṣèrànràn fún ẹnì kọ̀ọ̀kan wa zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ìbéèrè tí ọ wà ń bí tí màá túmọ̀ mú wá òun náà ni ìbéèrè oníbéèrè léyìí tí wọ́n fi ń béèrè pé àwọn ti gbọ́ lórí ètò yìí rí wípé ó dáa pípọ̀ nígbà tí a bá ṣe sọ̀látù sórí àti sọ̀látù lùmọ́gbì kó tó di pé a kúrò níbi tí a ti jókòó ṣe sọ̀lá ká máa wí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumiitu wa huwa ala kulli shay'in qadir lẹ́ẹ̀mẹ́wàá wípé ọláwo gan ló wà fún mímọ̀ wí gbólóhùn náà ní àsìkò sọ̀látù súbì àti sọ̀látù magrib eléyìí ó jẹ́ ìbéèrè tí wọ́n tún fi kalẹ̀ ń bíbí. àkọ́kọ́ bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ló ní ká máa ṣe hmm. ẹni tó sì mọ̀nà látọ̀ tá a fi sọ tá a fi sọ hmm. nù. o ẹni tán fẹ́ sìn ránu oníṣọ́lù kò máa rọ ètò mú ẹ máa ṣe sọ́lá àdìgẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé mò ń ṣe sọ́lá. Hmm ó túmọ̀ sí pé nǹkan tá a máa ń ṣe ká tó bẹ̀rẹ̀ sọ̀lá àkọ́sí ànábì ń bẹ̀ hmm. ká tó bẹ̀rẹ̀ sọ̀lá ká tó parí rẹ̀ àkọ́sí ànábì ń bẹ̀ nígbà tó máa wí lẹ́yìn ìgbà tá a bá ṣe sọ̀lá ti tàn àkọ́sí ànábì ń bẹ̀ hmm. sọnù súnà ló wá ipò àdéhùn tó tẹsẹ̀ rìn rẹ̀ fanabi sallallahu alaihi wasallam bá sọ̀lá tó subh hmm. sọ̀lá tó maghrib láti kó tó wí gbólóhùn yẹn lẹ́ẹ̀mẹ́wàá owó sẹ́ńsẹ́ má lè nínú ṣe torí pé èmi kan ni mò ń fi ọpọlọ mi fi rọ ẹ̀sìn hmm. ẹni tí wọ́n fẹ́ sìn ara bó ṣe ṣe nù ó sì ṣe fi kọ́ mi pé kí n máa ṣe nù wọn náà ṣe bẹ́ẹ̀ kí mi náà ṣe bẹ́ẹ̀ láàjọ sórí rẹ̀ ọlá tó wà ń bẹ̀ nípa sórí rẹ̀. Hmm. Jazakumullahu khairan Sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ah, bí ojú òpó òun bí bá tó bá jẹ́ pé àwọn òpè bá fẹ́ mọ rọra wọn bẹ́ẹ̀ ẹ lè jẹ́ ká máa lo eléyìí náà zero eight zero six one nine nine zero eight zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six inshallah ó yẹ kí eléyìí kó lè máa já garaganti tiẹ̀ bákan náà wọ́n ní ǹjẹ́ àǹfààní ń bẹ fún ẹni tí ó kùnà tàbí tí agara dá láti ṣe wítìrì ẹ̀ ọ̀dà ẹ jẹ́ kí á mú ìpele yìí ẹ lórúkọ yín o. ìṣèkà ẹ̀ sọ̀rọ̀. ìbéèrè yín. ìbéèrè yín. ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ náà ló ti já wọ́n ní ẹni tí ọ̀dà ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullah. Bàbá náà sọ̀rọ̀. Láti bo. Láti àwùjọ. Ìbéèrè yín àkọ́ṣe àwọn fẹ́ da fèsì ẹ̀ kí ni ìsìnkú lórí tí mùsùlùmí ọ̀fà fèsì nínú election. ṣé ẹ ní béèrè mi. béèrè tí wọ́n béèrè lórí mi. sọ ọ̀rọ̀ zero eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero eight zero uh, six one nine nine eight four five nine ẹ lórúkọ yín o. Mm -hmm alaikum. aleykum salaam wa rahmatulah ọgbọ̀n ibi ẹjí ń pè. ẹ ló kọ́ yín o. aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni ahmed láti Òṣogbo. ìbéèrè yín. mo fẹ́ mo fẹ́ bèèrè àwọn ṣéèfù wa wípé ṣé ó lẹ́tọ̀ọ́ kí eh, èèyàn fẹ́ á Kùránì níbi kan bí yẹn lọ fún láti lọ ha Quran hmm. so wọ́n wá sọ fún ẹ̀rí pé oṣù mẹ́fà lè èèyàn fi ha Quran ni hmm. èèyàn dẹ̀ ní capacity àti lè ha láàrin oṣù mẹ́fà so wọ́n wá ń disturb yẹn lórí ẹ̀jẹ̀ dandan yẹn gbọ́dọ̀ wà ìṣọ́lẹ̀ tó bẹ́ẹ̀ ẹ lórúkọ yín o ẹ lórúkọ yín o ó kọ yín bá agbóhùn sókè ó kọ yín bí ẹ ti ń pè àgbọ̀yìn ẹ lórúkọ yín o hello. Assalamu alaikum. Wa alaikum wa rahmatullahi ó kàn jẹ́ tí ń pè yìí. Orúkọ mi ni Muhammadu Mustapha láti ìlú Àbándá. Ní ìpínlẹ̀ wo? Ní ọ̀dọ̀ ọba. Sọ ọ̀dà ìbéèrè yìí. Ìbéèrè mi ni wípé eh, ẹ bá a jára mọ̀. Ìjọ jímọ̀ báyìí, hmm. ìwẹ̀ jímọ̀ àníyàn rẹ̀ pẹ̀lú ìdájúmọ̀. Hmm alhamdulilayi ẹni tó lọ síbi tó ti fẹ́ hàl kọ̀ọ̀kan. ayẹ́kùn lọ ṣe ẹ lórúkọ yín o. hello ẹ ń bẹ lójú òpó ẹ lórúkọ yín o. hello. wàleykum salaam wa rahmatulah ọgbẹ́ni bí ẹ ti ń pè. ìbéèrè yín béèrè pé a ti mọ̀ pé yẹn máa ń gba àwọn ẹ̀rọ jà bàbá ẹni bá ń fi sínà tó ń gba monday thursday nílẹ̀ tó gba àwọn thirty fourteen fifteen tó bá dásìkò rọ́jà bàbá tí yóò fi àwọn yẹn lẹ̀ àbí yóò máa gba sínà yẹn àbí òní máa gba nílẹ̀. ọ̀dà ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Àṣìṣe àti ọ̀rọ̀ àfọlọ́lá ní ẹ̀sán lórí láti. ṣé ìyẹ̀bá jẹ́ látọ̀ọ̀ṣà àti oní látọ̀ọ̀ṣà. ìbéèrè yín. ṣé ìyẹ̀bá jẹ́ kìrìtẹ́nì tó wá fẹ́ mùsùlùmí bí bàbá wa fọwọ́ sí kọ́ fẹ́ mùsùlùmí bí bàbá yẹn bá papòdà sọ irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀tọ́ láti pín ogún. hello. ẹni téèyàn bá jẹ́ kíni téèyàn bá jẹ́ kíni. téèyàn bá jẹ́ kìrìtẹ́nì tó bẹ̀ jẹ́ kìrìtẹ́nì. Mm-hmm. tọkùnrin wa jẹ́ mùsùlùmí. tọkùnrin jẹ́ mùsùlùmí kí bàbá yẹn bá wa jẹ́ kìrìtẹ́nì wa fọwọ́ sí ọmọ ẹ̀. Mm sòkò fẹ́ mùsùlùmí hmm. tí wọn ẹ bẹ tí wọn àbá ìbá ti kú tó bá papò ta tó ọmọ yẹn lẹ́bàá ti fi ogún àbí rẹ̀. láti ṣe bàbá rẹ̀ ìbéèrè yín kejì sọ ó ti bá. tí èèyàn bá lọ síbi tí èèyàn ti fẹ́ ha alukur'an táwọn wá sọ pé dandan dandan oṣù mẹ́fà lèèyàn gbọ́dọ̀ fi ha hmm. wọ́n ń ni hmm. kì í ṣe dandan ni kí àbá yẹn kó sẹ́ nítorí pé làákàyè àti ọpọlọ tí èèyàn fi hàn kan ó yàtọ̀ látọ̀dọ̀ èèyàn kan sí èèyàn kan àwọn ọmọ mi ń bẹ tó ṣe pé bóyá àwọn ò ha gan kó sùn mẹ́fà yẹn tó pé èèyàn mi ń bẹ tó ṣe pé fọ́dún mẹ́fà kò ní rí ha torí ẹ ẹni tó bá dálé ẹ̀kọ́ pé kẹ́ máa wá ha kùránì sílẹ̀ ọgbọ́dọ̀ máa ṣàkíyèsí ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn èèyàn nínú agbára àti ìkápá àti hànkan sòótọ́ ọ̀bá ṣàkíyèsí bẹ́ẹ̀ ọkàn máa jẹ́ pé ọ̀n tanra rẹ̀ dànù sọ pé àwọn ọmọ ti há Al-Qur'an lè tó ṣe pé tá a bá bi wọ́n léèrè láàrin pé kò sí nǹkan kan lórí wọn mm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àti kọ́kọ́ ha nígbà kọ́kọ́kọ́ ni wọ́n ń pè ní ìhà alukur'an hmm. tí sẹ́kù rẹ̀ títí láéláé ni wọ́n ń pè ní ìhà alukur'an a ti ti mọ̀ yín pé kò lè sẹ́kù tí ìhà àkọ́kọ́ bá ti lágbára hmm. so tí ìhà àkọ́kọ́ bá ti wá jẹ́ pé akàkìyàn girigiri ni láàrin àsìkò péréte pé dandan tó láti ọgbọ́dọ̀ ti ha hmm. ó súnmọ́ kó jẹ́ pé ntọ́ yára wọlé òun yóò yára jáde náà ni so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wọ́n ní ẹni tó béèrè láti dùn ọba wọ́n ní kí làníyàwó ẹ̀ jọmọ́ à wọn láníyàn kankan tí tó bá sọ lọ́kàn rẹ̀ lọ hmm. ọkàn rẹ̀ náà ló ti ní ní àdìsọ́kàn pé ọ̀fẹ́ wẹ̀wẹ̀ jọmọ́ à láti jọ́sìn fún Allah hmm. rọ́bẹ̀ lọ́kàn rẹ̀ léde yorùbá ó ti tó hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mìíràn ẹni tó béèrè láti sẹ́yìn wọ́n ní oṣù Rajab àti Sha'ban tó bá dé àwọn bá máa ń ṣe sùn yá mọ́ ọjọ́ alhamis àtọjọ́ àtìní àwọn máa ń ṣe sùn àmọ́ ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún nínú oṣù náà táwọn lè máa ṣe nínú àwọn oṣù yìí bẹ́ẹ̀ ni ẹ lè máa ṣe oṣù ṣàbàn tẹ bá tiẹ̀ fẹ́ ẹ lè fi gbogbo ẹ̀ ṣe sùyà. torí ẹ eléyìí kò ṣe bí rọ́jàb rọ́jàb ní kẹ́ ẹ fi gbogbo ẹ̀ ṣe sùyà mú jẹ́ bídà. Hmm. àmọ́ tó bá dé pé ṣàbàn ni ẹ lè máa ṣe sùyà mú gbogbo ẹ̀ tágbára yín bá kà. wọ́n ní ọmọbìnrin tí bàbá rẹ̀ fọwọ́ sí kọ́ lọ fẹ́ ọkùnrin tó jẹ́ mùsùlùmí. tó hmm. tí bàbá yẹn bá kú sí ọmọbìnrin yẹn lè jogun rẹ̀ bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá rí pé ọmọbìnrin yẹn òun ń bẹ lórí ẹ̀sìn bàbá rẹ̀ hmm. kò yẹ kí ì di mùsùlùmá hmm. àmọ́ tó bá ti yí padà tó bá ti di mùsùlùmí kò ní jogun bàbá rẹ̀ torí pé òfin ṣẹ̀ríà sọ pé la yarithul muslimul kafir walal kafirul muslim mùsùlùmí kì í jogun ẹni tí ì bá ṣe mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni tí ì ṣe mùsùlùmí náà ti ṣe ní jogun mùsùlùmí àmọ́ lópin ìgbà tó bá ti pé orí ẹ̀sìn rẹ̀ tí bàbá rẹ̀ náà ń bẹ lórí rẹ̀ ló náà wà tí bàbá fi kú yóò jogun bàbá rẹ̀ mọ́ hmm. ọkọ tó fẹ́ kò di lọ́nà láti jogun bàbá rẹ̀. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. ó kàn yín bí ẹ ti ń pè yìí. ẹ̀dọ̀ ọ̀fun ní láti láti. kílẹ̀ kó yín o. Latif láti Èkó. Abdulatif láti Èkó ìbéèrè yín. Ẹ jọ ìyá Islam kọ sí kéèyàn. Kéèyàn ò ṣe kí ni ẹ bá gbóhùn sókè dáadáa gbóyún dáadáa. Kéèyàn bímọ. Ẹni ìyàwó ni Islam kọ sí kéèyàn bímọ. Wọ́n fọ ti jẹ́ tẹ́lẹ̀. ti yé, ó ti yé ẹ lórúkọ yín o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Tí ó bẹ́ẹ̀ ń gẹjú ń pè. Màálù fún sọ̀rọ̀ láti Abẹ́òkúta. Ìbéèrè yín. Nam ìbéèrè mi ní pé irú èyí tó ṣe jẹ́ ní ṣiṣẹ́ jọ má ti báyìí. Hmm. Ṣé wọ́n ti ká fún ẹni pé ká máa kà? Hmm. Ìkòwò ni ilé ìjà máa kà ṣé lẹ́yìn ìjọba àmì àbí ìjọba àti ìjọba. Àmì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé súná ìsọ̀látò zoo àwọn akéèkó wọn ká máa ṣe láti náà ọjọ́ lásán yẹn ìdíje jímọ̀ báyìí la ṣe máa ṣe ṣàbíṣe mẹ́rin ká tó pè máa ṣe ni àbí la ṣe máa ṣe pé lọ́wọ́ sí ti zoo yẹn. alhamdulilayi ẹni tó béèrè láti pọ̀ tó ní tó ń bá bímọ tọmọ yìí sì jọ ọmọkùnrin ṣé ìgbàláyé wà nínú òfin ṣẹlẹ̀ à ó jẹ́ pé òun sọ ọmọ lórúkọ tó náà gẹ́gẹ́ bí wọ́n ti ń jẹ́ abdullatif fún wọn tún sọmọ náà ní abdullatif ìgbàláyè ò sínú islam fún wọn eléyìí àìmọ̀ etí kàn ni wọ́n ń pè léyìn tààlà ń bá wí sábùlàtif bàbá àbábùlàtif ọmọ wọ́n sì nítorí ọmọ ọba àdáràn níṣẹ́ ló kọ tiẹ̀ òun bàbá wa pé abdulatif jẹ́ran jẹ́ bóun láti fẹ́ mọ̀ pé bàbá là ń wí kì í sọ ọmọ wọn á ní ọmọ ní ọ̀fẹ́ jẹ́ torí ọmọ ní máa sábà jẹran bí bàbá náà bá jí nǹkan. <laughs> nítorí délé ẹ sọ ma lórúkọ míì yàtọ̀ sí ti yín kò sí tó burú kẹ́ sọ ma yín lórúkọ bàbá tó bí ẹ̀yin àmọ́ ọkọ ti yín kìí ṣe lẹ́sọ̀ọ́ ma yín nítorí àti lè dánimà orúkọ wà fún àti lè dánimà ìntàwá fi máa dára wa mọ àjọjú kọtọ dáa lábẹ́ òfin ṣẹ̀ríà fẹlẹ́yìn ìjẹba ẹni tó wá béèrè láti abẹ́òkúta tó ní lọ́jọ́ júmọ̀ àtàwọn bá fẹ́ kí suratul Kahf ṣé àwọn kà sáájú solatul júmọ̀ ni àbí lẹ́yìn solatul júmọ̀ ẹ sá ti kà lọ́jọ́ júmọ̀ lọ́jọ́ júmọ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí alùpàjárì bá ti yọ títí di ẹ̀ bá àgbà tó ràn fẹ́ wọ̀ so ẹ kà lọ́jọ́ kìí ṣe ní alẹ́ eléyìí ìjẹba wọn ní àmà yìí pé ní ọjọ́ lásán àmà ń ṣe sunnatu ratibati dhuhr ṣáájú sọ̀látọ̀ bọ̀họ́r ní rákà mẹ́rin láti ti mọ̀ pé júmọ̀ òun náà ló ti dúró ní àyè sọ̀látọ̀ bọ̀họ́r lọ́jọ́ júmọ̀ ṣáà máa ṣe rákà mẹ́rin yẹn náà ṣáájú sọ̀látọ̀ júmọ̀ láwọn ọjọ́ júmọ̀ ni rárá o ọ̀tọ̀ ni júmọ̀ ọ̀tọ̀ ni sọ̀látọ̀ bọ̀họ́r júmọ̀ kò ní sọ́nà kan náà fìlà kan eléyìí tí ṣẹlẹ̀ àníkẹ́ ṣe ṣáájú rẹ̀ hmm. ọ̀wọ́ pété bá mọ́ṣáláṣí tó ṣe wípé kẹ́ ẹ tó jókòó ṣẹ̀ríà sọ pé ìsìnraka méjì tahiyatul masjid láti fi kí mọ́ṣáláṣí kò bá jẹ́ kí ìmáàmù tó dé ilẹ̀ ti wọlé àbí lẹ́yìn ìgbà tí ìmáàmù ti dé títí ń ṣe kútúbà ẹ gbọ́dọ̀ jókòó ṣáájú kẹ́ tó ṣe rákà méjì yẹn ìyàtọ̀ tó kàn wá láàrin rákà méjì yẹn kí lè máàmù tó dé àti lẹ́yìn ìgbà tí lè máàmù bá dé ó ní pé ẹni tí ń ṣe kí lè máàmù tó dé ó lè gùn ju tẹni tí ń ṣe lẹ́yìn ìgbà tí lè máàmù ti dé lọ torí pé ẹni tó pẹ́ dé lọ́jọ́ jùmọ̀á gẹ́gẹ́ bó ṣe wá nínú sàhíhì Muslim anabi sallallahu alaihi wasallam ń rí kó ti jókòó hmm. nígbà tí anabi ń ṣe kútúbà lọ wọ́n á pè tó kọ tó kọ rẹ̀ ìwọ lágbájá ǹjọ́ wa ti ṣe sọ láti kan bí kó tó jókòó ó ní rárá anabi ní dìde fasalli rak'ataini wa awjiz fihima ṣe rákà méjì kó sì ṣe ní fúfú yẹn hmm. eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ṣe tahiyatul masjid lẹ́yìn tí ìmáàmù ti ń sọ kútúbà ó jẹ́ òkúrú hmm. wáyé o lọ́jọ́ júmọ̀ ó yẹ káwọn mùsùlùmí kí wọ́n mú ọjọ́ júmọ̀ ní kókó nípa hmm. à ń tètè lọ sí mọ́ṣáláṣí. torí pé ọ̀pọ̀lọpọ̀ láwọn àwùjọ wa gbogbo wọn ka ẹ̀sìn kún lọ títí ẹ̀sìn tó sì kà kún yìí ibẹ̀ lórí rẹ wa. torí ẹ̀ o lè pèsè kan ló ń ṣe ọjà kan lẹ́ ń tà ọjà kan lẹ́ ń sọ̀kalẹ̀ ọjà kan lẹ́ ń lóòdù ah, gbogbo eléyìí ó fi ilẹ̀ náà ni. Hmm. so ẹ̀sìn tó gbé lọ tí ò ní yàn ó yẹ kó o mójútó èyí hmm. sì ṣe pé ńgbà tí èèyàn bá dénú sàárè ní máa ń ṣàtúnṣe hmm. torí ẹ̀ tètè dé mọ́ṣáláṣí ṣáájú ìmáà nítorí pé ẹni ò dé mọ́ṣáláṣí tí ìmáàmù fi dé tí fi ń sọ kótóbà màmá láìka ò ní kọ orúkọ rẹ̀ sínú ìwé tí wọ́n ń kó kọ sí. Hmm. ẹ dákun bí ọwọ́ eléyìí bá ma ní ìjàmbá tó ṣèyàn ó ń jàmbá ọwájú mọ́ àwọn kọ̀ rí ọ̀wọ́wé so kìí ṣe nǹkan tó dáa jẹ́ máa wọ́n ń bẹ nínú àwọn èèyàn tó yẹ pé ńgbà máa ń ṣe tẹ̀síáhùdù lọ́wọ́ tó fẹ́ sálámà ní ọmọ sáré bọ̀. Hmm. ẹ dákun torí ti Allah níjò la fẹ́ ṣèyí dà níjò la fẹ́ ṣèyí dà a sì lẹ́sìn míì ju Islam lọ tóró lẹ́sìn lọ́dọ̀ Allah hmm. ọwọ́ ń fi ọwọ́ jábútẹ́ òfin mú bó lè yẹn ti fẹ́ tara rẹ̀ lọ́ fẹ́ sórí rẹ̀ hmm. torí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bí ojú òpó ti aláwọ̀kọ́ bá wá ń ṣe bákàbákà ká máa lo zero eight zero eight three two nine three eight nine six náà ẹ̀ lórúkọ yín o. ó pẹ́ ìrẹsì ń pè yín láti dùọ̀bà ní sàmà lẹ́kùn. maaleykum salaam rahmatulah ọkọ̀ yín láti dùọ̀bà. sàkárì yá àtàwọn láti dùọ̀bà. ìbéèrè yìí. ẹ dákun ìbéèrè mi ni wípé tí èèyàn bá bí ọmọ hmm. èèyàn lágbára ẹran sínú níjọ́ náà hmm. tó wá jẹ́ pé ìyẹn wá ìyẹn wá lágbára bóyá bíi oṣù márùn-ún àti oṣù mẹ́fà lẹ́yìn ìgbà náà. Hmm. tó kí sẹ̀rí àṣọ ń pa rẹ̀ bí nǹkan òmìnira ti lè ṣe. ó ti yé ó ti yé. ẹ lórúkọ yín o. Wàlégún Sọlámù Washington. Orúkọ mi ni Ọlábísí láti Olúkòkò. Ìbéèrè yín. Ẹ jọ sá, ẹ mo wà ní ìlú kan tó ọmọ ewú kan wá kú sí ọmọ ọdún kan àbọ̀. So gbogbo àwọn wúwù tó wá wà bẹ́ẹ̀ yẹn wọ́n wá gbé ọmọ yẹn lọ sí iṣẹ́. Wọ́n wá lọ sọ pé àwọn fẹ́ ṣe jànáza fún. Ẹ jọ sá, ṣé ó sọ̀nà ọ̀bẹ́ yẹn? Ẹ lórúkọ yín o orúkọ mi fàúzíà ibrahim. láti wo. láti wọ̀n mi pé. ìbéèrè yín. ẹ jọ mo ní kí ìbéèrè mi ni wípé ṣé wọn bá ẹ̀jẹ̀ parí nǹkan oṣù. ṣé mhm. èèyàn sọ pé ìrọ̀ àjọ ní nǹkan papọ̀. Mhm. báwo ni wọ́n máa ṣe wẹ̀ ìwẹ̀ sẹ́yìn tó kì í. ọ̀dà ó ti ẹ lórúkọ yín o. hello ó ti já lọ́dọ̀ wọn ẹ ló kọ yín o. salaamaleykum. maaleykum salaam wa rahmatulah. kẹjọ ṣé kí o ní ti question mo béèrè. ìbé kí ni ìbéèrè náà. regarding participation mùsùlùmí nínú election especially. anam ah, sheikh. alhamdulilah ìbéèrè tí ẹ ṣe nípa téèyàn bá bímọ ṣùgbọ́n tó ṣe pé ńgbà tó di ọjọ́ keje téèyàn bímọ èèyàn lágbára tí ó fi pa ẹran àkíkà ìyẹn padà wá lágbára rẹ̀ lẹ́yìn oṣù márùn mẹ́fà ọdún kan ọdún méjì báwo lẹ́yìn òṣìṣẹ́ ìgbà tẹ́ bá lágbára láti fẹ́ òun ìgbà náà lẹ́sẹ̀ hmm. ṣẹ̀rí àdá lórí pé ẹni ò bá lágbára láti pa ẹran àkíkọ̀ lọ́jọ́ keje kó pa lọ́jọ́ kẹ̀ńlá ẹni ò lágbára lọ́jọ́ kẹ̀ńlá kó pa ní ọjọ́ kọkànlélógún lẹ́yìn ọjọ́ kọkànlélógún gbogbo ìgbà yòówù tí yàn bá lágbára rẹ̀ hmm. eléyìí ń jẹba wọ́n ní ọmọdé kékeré kan kú fún sí ọmọ ọdún kan àbọ̀ àwọn obìnrin ni wọ́n wá kóra jọ pọ̀ páwọn gbé ọmọ yẹn lọ sórí tẹ́ láti lọ bò ó ṣé eléyìí bá ṣẹ̀rí àmì kọ́ bá mu hmm. torí pé lábẹ́ òfin ṣẹ̀rí à ọmọ tó kú yẹn àwọn mùsùlùmí wọn wẹ̀ ìjọba ẹ̀kọ́ obìnrin ni àwọn obìnrin ọba wẹ̀ wọ́n fi aṣọ gbẹ̀yìn sí lára wọ́n fi sọwọ́ sáwọn ọkùnrin ìjọba ẹ̀kọ́ àwọn ọkùnrin ni àwọn ọkùnrin ọwẹ̀ wọ́n fa aṣọ ọ̀gbọ̀yìn sí lára wọ́n ṣe sọ̀látìlù jànáza sí la lẹ́yìn tó máa ti sọ̀látìlù jànáza sí la ni wọ́n gbé lọ sórí tẹ́ ẹ máa gbé lọ sórí tẹ́ wọ́n wá lọ sí bẹ́ẹ̀ àwọn ọkùnrin ní máa gbókù lọ sórí tẹ́ kìí sàwọn obìnrin kò bá ṣẹ̀rí ẹ̀sìn mu wípé kóbìnrin ọmọ gbókù lọ sórí tẹ́ ẹ wá sọ pé ọmọ tó kú ó dùn yín gan dídùn tó wá dùn yín ló jẹ́ kí gbogbo ẹ̀yin obìnrin kóra jọpọ̀ kẹ́ máa lọ sórí tẹ́ rárá ó takò fún ṣẹ̀ríà eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ mbà. obìnrin tó béèrè pé àwọn parí nǹkan oṣù ṣùgbọ́n àwọn ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ àwọn ṣáájú káwọn tó wẹ̀wẹ̀ nǹkan oṣù. báwo làwọn ti ṣe wá wẹ ìwẹ̀ nǹkan oṣù àti ti jánábà. àkọ́kọ́ ṣáájú eléyìí ìbálòpọ̀ tó wáyé láàrin yín àtọkọ yín ṣáájú kó tó di pé wẹ̀wẹ̀ nǹkan oṣù eléyìí jẹ́ pé ẹsẹ̀ sófin Allah nítorí pófin Allah dá lórí pé nígbà tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ọkọ gbọ́dọ̀ bá ní ìbálòpọ̀ lópin ìgbà tó bá pé mùsùlùmí bá nìwọ hmm. títí tí nǹkan oṣù ó fi dá tí nǹkan oṣù bá dá tóbìnrin bá wẹ̀ ẹ bá àwọn ìyàwó yín lò gbà bó bá ṣe wù yín ẹ sáà má ti bá wọn lò gbà bí tí wọ́n ti ń yàgbẹ́ tó ìwọ wá ṣe sùúrù kíyàwó rẹ̀ ó fi wẹ̀ ó fi dé pọ̀ ń bá a lò eléyìí túmọ̀ sí wípé nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ò ní pé ó ṣe sàrà pẹ̀lú ìdajì dínà hmm. ó ṣe sàrà pẹ̀lú ìdajì dínà. Hmm. tọ́ tọ́ba wá tọ́ba wá wẹ̀ ìwọ obìnrin wàá wẹ̀ ìwẹ̀ ẹyọ kan pẹ̀lú àníyàn méjì hmm. àníyàn ti hayo àti ti janaba. jazakumullahu khairan sheikh wọ́n fi ìbéèrè kan ṣọwọ́ síbí wọ́n ní à ń fẹ́ béèrè pé ojú wo ni ìsìlámù fi wo jíjí owó ọkọ látàrí pé ọkọ náà ó máa ń ṣe zìnà tí ó sì máa ń ra oríṣiríṣi nǹkan fún àwọn obìnrin yòó àwọn obìnrin míì tí ó ń bá ṣe zìnà níta tó sì jẹ́ pé kì í ra nǹkan oríṣiríṣi fún ìyàwó èyí tó gidi tí ń bẹ́nu ilé rẹ̀. alhamdulilayi àkọ́kọ́ ìsìlámù ọ̀gbà kéèyàn jalè hmm. bàbá àjẹwò ọkọ èèyàn lèèyàn fẹ́ jẹ́ àbí tìyàwó èèyàn owó hmm. bàbá àbí tìyá èèyàn hmm. olè ló ń jẹ́ tó àwa lè fi ṣèkẹ́wọ́ wípé ọkọ yìí ń ṣe zina ọláwọn àlè ń ta fi máa náwó fún wọn irú owó tí ì ná fáwa níta bí ẹ̀yin léèrè ni pé ṣé ojúṣe rẹ̀ nípa ìnáwó jíjẹ àti mímu dídásọ sí i lọ́rùn mímu yín máa bẹ dáadáa ṣé ń ṣe wọn ní ṣe hmm. kí lẹ́tún fẹ́ jalè sí hmm. torí pé zina ti ń ṣe ìbáwí ti ọ̀tọ̀ àwọn àlè ti torí pé gbogbo ọkọ tí bá ti ń ṣe zìnà ẹ máa jí lówó hmm. owó ní bẹ lọ́wọ́ rẹ̀ ní fi ń kwalè kà hmm. nítọ́dájú sì ni kẹ́ni tí ń ṣe zìnà nǹkan gbádùn hmm. tírọ̀ ẹ̀ bá lọ sípítù kò lè rógùn nítorí pé kò sábẹ́rẹ́ tí wọ́n máa gún zìnà tí ó mú má ṣe zìnà má àfi tí wọ́n bá fẹ́ rọ́ abẹ́ rẹ̀ akramakumullah nígbà tọkùnrin bá jẹun ṣekúṣe báwọn kò sí nǹkan tó burú kò sí nǹkan tó burú tẹ ẹ bá ti bá sọ táwọn èèyàn bá bá yín bá sọ tó bá kọ̀ láti gbà kẹ́ kú lọ́dọ̀ rẹ̀ hmm. nítorí pé yóò kó bá yín hmm. yóò bà àlàáfíà yín jẹ́ hmm. so ibi títí ń ka bẹ́ẹ̀ rẹ̀ bọ gbogbo ilé ìgbọ̀nsẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ó lè fara kásá àrùn kárùn eléyìí tó ṣe pé yóò pín kárí kárí gbogbo èèyàn tó wà nílé rẹ̀ torí ẹ̀ ọmọ bàwá jẹ́ pé ẹ lùgbà irú àrùn kárùn tó bá fẹ́ tàn káwọn kò sí nǹkan tó burú ká ẹlẹ́sìn ìyàwó rẹ̀ mọ́ hmm. lópin ìgbà tẹ bá ti bá sọ táwọn èèyàn bá sọ lẹ́yìn náà wọ́n ń zìnà kí lọ́n wá nínú zìnà hmm. kí ní bẹ lára àwọn ìranù tẹ́ ń jọ ń ṣeré gbé hmm. tí dáadáa ètò dáa tó dùn tí ò sí lára ìyàwó rẹ̀ à ó ṣe tíyẹn bá ti jẹ́ pé ọ̀bùn bá ní ní tó dùn kéé wù sọ abẹ́ Allah kó bá wa yí ọkọ yíyan padà sí ah, dáadáa. ẹ lórúkọ yín o ìyá ó ti já zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine three. ó kọ yín ẹ̀yin rédíò yín lọlẹ̀ dáadáa ó kọ yín. salaamaleykum. salaam wa rahmatulah. ahmed ló sọ̀rọ̀ láti òkú ọ̀dọ́. ìbéèrè yín. ìbéèrè mi ni wípé téèyàn bá fẹ́ jẹun tàbí èèyàn fẹ́ lọ sí tọ́lẹ̀tì àwọn àníyàn téèyàn máa ń ṣe ṣé èèyàn lè sọ́kìtà kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí tó tàbí èèyàn lè dàníyàn kéèyàn gẹ́gẹ́ ó gbọ́ létí ara èèyàn àbí kéèyàn ó dà níyàn tún láì sí bóyá èèyàn gbọ́ tàbí ń dọ́wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn gbọ́. ìbéèrè mi aláyọ̀ fẹ́. hello hello. wọ́n ní irú àníyàn ò lẹ́ ń sọ. àníyàn àníyàn bóyá ti ṣe ńlá ẹni ọ̀rọ̀ yìí téèyàn bá fẹ́ jẹun téèyàn máa kọ́kọ́ sọ kéèyàn tó jẹun lẹ́yìn agbára. ọ̀dà ó ti yé. Naam. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ni wípé gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé kò dájú mùsùlùmí ọmọ fi owó sì jẹun mm-hmm. èyí téèyàn bá wà ní òde bóyá ikú wa ń bẹ bí ọwọ́ ọ̀tàn téèyàn ti fi jẹun àbí ọbẹ̀ téèyàn lè lo ọwọ́ òsì láti gbé omi láti gbé sẹ́nu àbí èèyàn lè fi ọwọ́ ọ̀tọ́ àti ọwọ́ òsì láti fi ṣọ̀pọ̀tì ara wọn láti gbé omi sí ẹnu ìbéèrè mi. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ̀dá àtúnwà sàkárẹ̀ yà àtúntò láti bàbá rẹ̀ lẹ́ẹ̀kan náà ni mo ti gbọ́ ìdáǹtẹ̀ fún mi ṣùgbọ́n ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè ni pé ọmọ yẹn ẹgbẹ́ tó lè jẹ́ ń bẹ́ àbí kò lè jẹ́ nínú ẹran yẹn. ọ̀dà ó ti yé ẹ lórúkọ yín o hello ìyá ó ti já náà ayọ́sìn láti. alhamdulillah ẹni tó ní àníyàn dáa máa dà hmm. ká tó jẹun àti dábàá wọ tọ́ílẹ̀tì hmm. àti dábàá jáde pé a lè máa kàn dá sọ́kàn ni àbí a lè máa wí jáde káwa náà tún gbọ́ àwa hmm. béèrè pé kí là ní àná torí pé kò sáníyàn fún jẹ hmm. kò sáníyàn fún wíwọ tọ́ílẹ̀tì hmm. kò sáníyàn fún jíjáde kó nu tọ́ílẹ̀tì ṣùgbọ́n àdúrà lọ wà kì í sàníyàn là ń pèlè yẹn tí ẹ bá fẹ́ jẹun ẹ sọ pé bísímìlà ẹ wí sókè kí ni bẹ́ẹ̀ ẹ wí lọ́nà tẹ́yìn gan fi gbọ́n tẹ́ ń sọ àmọ́ kò bùkátà pé kẹ́ ẹlòmíì gbọ́ torí ẹlòmíì nǹkan ní ọkọ̀ ládàá fún yín sòtẹ́ bá sì fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ẹ wí sókè kẹ́ tó wọlé tó bá sì jáde tẹ gbọ̀nsẹ̀ tán ẹsẹ̀ ghufranak ó ti tà bá lẹ́yìn ìjọba wọn nígbà táwọn ti mọ̀ pé kọ̀tọ́kọ̀tọ̀ náà ká máa fọwọ́ sí fi jẹun tépo bá wa ń bẹ lọ́wọ́ ọ̀tún wa tá sì fẹ́ mu ni ṣé ká gbé kọ́ọ̀pù tépotépo ni àbí ká fọwọ́ sí gbé ká má bàa dọ̀tí kọ́ọ̀pù àbí kọ́wọ́ ọ̀tún àtọwọ́ òsì kí wọ́n ṣèrànlọ́wọ́ láti gbé omi lọ sẹ́nu ọwọ́ ọ̀tún náà ni bí kọ́ọ̀pù dọ̀tí kò burú torí ká má bàa farajọ àṣẹ pa òun ló máa ń fọwọ́ òsì jẹun tó máa ń fọwọ́ òsì mú mi kò burú bí kọ́ọ̀pù bá dọ̀tí ọwọ́ ọ̀tún náà ní kẹ́ fi gbé omi o eléyìí jẹ́ bó ṣe jẹ́ bàbá odò ọba wọn ní káwọn bá pa ẹran àpékọ̀ọ́ nígbà táwọn lágbára rẹ̀ hmm. táwọn lè bùn ọmọ táwọn pẹran àkókò fún hmm. náà jẹ ńlẹ ẹbùn jẹmọ kò sí nǹkan tó burú mẹ wọn kàn máa pa àlọkànlẹ yorùbá pé ah, ọmọ kan wọn fún lẹ́ran àkíkọ̀ jẹ lẹ́yìn ìgbà tó ti dàgbà àkíkọ̀ rẹ̀ ọmọ bá kú irọ́ hmm. lásán ìdí tí wọn fi fún ọmọ polówó lẹ́ran àkíkọ̀ tí wọ́n pa nítorí rẹ̀ jẹ ni pé níbo lọ́mọjọ́ keje ti jẹran hmm. ìlú wo hmm. àmọ́ ọmọ ti tọ́dún márùn-ún ti ń jẹran ẹ dákun ẹ fọ́mọ lẹ́ran jẹ jẹ kò sí hmm. nǹkan tó burú mẹ́. ìsàkùn náà xẹ́rọ̀ ṣe ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá àsìta gbangba tí a mọ̀ sí fúdà wọn àbúṣọ léyìí tí ó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan nílùú ògbómọ̀ṣọ́ yóò tún wáyé lọ́la inshàlá ní alimọ̀dínà center pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ pẹ̀lú àkòrí ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́ ipa òbí àti àwùjọ níbi títún ọmọ ṣe àti bíba ọmọ jẹ́